ọlọ́wọ́ jàre mi yóò jàre tẹ́mi wa kọ́rẹ́ yín oṣù láyà tàlàáfíà <laughs> eléyìí ni mo fi kí aláwọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí tó wa Ramadan Kareem ètò alálùbáríkà ti ń wáyé sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo àwọn ètò wa tí ẹ̀ ń wò yìí pátápátá lẹ láǹfààní láti lọ ṣe àtúnwò wọn ní orí YouTube yín hmm, ẹ sáà ti lọ sí Orísun Orísun TV lórí YouTube at Orísun TV náà lórí Twitter àti Instagram àti gbogbo àwọn social media handles pátápátá àti Orísun náà ní kẹ́ ẹ máa lọ pẹ̀lú ògùn ọlọ́run gbogbo àwọn ètò wa pátápátá náà lẹ́tùn máa bá pàdé níbẹ̀ orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yìí náà ni mo kalẹ̀ sórí ètò tòní náà bákan náà gẹ́gẹ́ bí ìṣe mi ní gbogbo ògbà tẹ́yẹ tẹ́tẹ́ ń pè mí tí ẹ ń lù wá lógo ẹni tẹ́ ń ṣàdúrà fún wa gbóyìn náà ni àwa náà ń dúpẹ́ fún wa àwa náà ń dúpẹ́ à ń dúpẹ́ à ń dúpẹ́ à ń dúpẹ́ pé òkun fẹ́nìkọ̀ọ̀kan yín tí ẹ̀yin appreciate wa ọlọ́run mọ́sàbá dúpẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan yín náà ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí náà ni pé ká gbé àwọn àfa tó dángájíá tó tó ìtọ́ dárẹ́nu gbìn ká máa gbin wá fún yín láti máa dá wa lẹ́kọ̀ọ́ láti máa bá wa sọ̀rọ̀ ọlọ́run torí pé nu Ramadan àsìkò tó yẹ ká súnmọ́ ọlọ́run ni àsìkò tó yẹ ká jìnnà sí alukurani ni àsìkò tí ó yẹ ká jìnnà sí àtìmọ̀yàn náfìlà ni àsìkò tí ó yẹ ká jìnnà sí àwọn aṣẹ́rí àwọn wárí ni àwọn àfa àti ọmọ wa rán wa létí ọ̀rọ̀ yìí làá fi ń gbé wọn fún yín ní gbogbo ìgbà lónìí mo tún ti lálejò pàtàkì lọ́dọ̀ mi ń bí hmm afáwọn àgbà ni a tún gbé wa lónìí bàbá wa fadúlá sheikh muhammad lukman muhammad sadiq tefutu bàbá salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ah ẹ má bínú ó yẹ kí n fi dókítà sí torí bàbá ti di dókítà ẹ dókítà lukman sadiq tefutu ọlọ́run musa bá salimu dáadáa ọlọ́run anabi lọ́dọ̀ ọlọ́run musa bá fi àlùbáríkà sí inṣàlá ta'ala ẹ tún gba pòfẹ́sọ̀ lágbára ọlọ́run ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yín torí pé iyì wa lẹ jẹ́ ẹ̀ṣọ́ wa lẹ jẹ́ nínú Islam tánìkan máa ń halẹ̀ pé bákan lòun jẹ́ tá a bá pẹ̀lú yín jáde sí wọn ní ti mímọ̀ ní ti gbogbo ẹ̀ ọlọ́run á fi ìwà ó fi dé ládé fún yín ọlọ́run nígbà yín wà jẹ́ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ẹ ti lójú àfáwọn báyìí lónìí tẹ́mi àtàfà fẹ́ yanjú ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni ọ̀rọ̀ tí ó mú ẹ̀yin sóríire tí ó mú èmi náà sóríire ni nínú Ramadan torí pé opportunity ní Ramadan bá a ṣe ní lose opportunity Ramadan yìí náà làwọn afáwọ́ wa ni wọ́n fẹ́ bá wa yanjú ṣùgbọ́n kó tó di pé àwọn afọ́ máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ká lọ wo eré oníṣètò níta ní tá à ń pè ní ẹ̀kọ́ Ramadan kí la fẹ́ kọ́ lónìí nínú ẹ̀kọ́ Ramadan tòní bisimilayi ẹ káwọn padà sórí ètò yẹn tó wà Ramadan Kareem hmm mo rò pé a ti rí ẹ̀kọ́ kan àbí méjì mú nínú tí wọ́n fi kọ́ wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí kọ́lọ́mọ́sà ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa náà ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run àwa dúpẹ́ pọ̀lọ̀ ogun àwọn tí wọ́n jẹ́ kéto ọdún yìí kọ́ bọ́ sójú wòran yín bàbá pọfẹsọ Ahmed Ọláníyì ibn Salaudeen ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited tí wọ́n kalẹ̀ sí nọ́mbà thirty Victoria Rubi Eke Street nílùú Lekki long face Lekki phase one ní ìlú èkó kọlọmọsá àbáwá ṣe dáadáa fún yín ọlá níbi lọ́dọ̀ yìí àwọn alhaja wa kúndà kọ́lé tówó àdúpẹ́ púpọ̀ fún yín o tán jẹ́ àpàṣẹ àdínní ọwọ́ àdúrà yìí àwọn ìyá àdínní ọwọ́ àdúrà náà gan pàpà àdúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ alhaja wa khadija sọlá kọlọmọsá bá dùn yín nú bá dúró tì yín mọ́padà lẹ́yìn yín mo kí ìyá wa náà alhaja wa mansura tó lúwa tóyìn látàbẹ́kúta àwọn náà kásọ fún wa rẹpẹtẹ kọlọmọsá alájà náà alájà wa ọ̀yá sípẹ̀ báwọn náà ti dá sí lọ́dọọdún wọn ti dúró tì wá ọlọ́mọsàbà dúró tẹ̀yìn náà alájà adámọ́rìṣ à ń retí ọwọ́ yín o gẹ́gẹ́ bá a ti máa ń pè yín ní gbogbo ìgbà à ń retí yín ọlọ́mọba àṣẹ dáadáa fún yín ọlọ́mọba àti gbogbo ẹni tẹ́ ẹ máa dá sétò wa pátápátá náà gbóyin náà ni à ń retí. àwa kí àwọn jọ wa nínú ọwọ́ àdúrà Abubakar group ọlọ́mọsàbà àṣàn yín lẹ́sàn-án rẹ o ọlọ́mọba àṣẹ kí ni ọlá tí ń bẹ fún ká máa kí alukurani nínú Ramadan torí mo mọ̀ pé alukurani nínú Ramadan ló sọ̀kalẹ̀ anabi sì fẹ́ràn kurani púpọ̀ anabi sì ròyìn kurani kurani sì dáa púpọ̀ wọ́n á fẹ́ kẹ́ ẹ sọ láti ń bẹ ń bẹ fún wa sódà tí ẹni tí ò ké kurani náà tí ó dé tòmí pé inú Ramadan yóò gbóhùn lọ́pọ̀ túnú tìyẹn láti kọ́ obìnrin tí ń kẹ́ alukurani. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin wa sallallahu alayhi wa sayyidina muhammadin wa alayhi wa sahabi amin mo kí wa kú oríire tí jẹ́ mùsùlùmí ìbárawa nínú oṣù àlùbáríkà oṣù kẹ oṣù gẹ̀ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run níjó ìfowálẹ̀ ní ìgbà kan alhamdulilayi gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn olótú wa tí wọ́n béè lọ́wọ́ pé ọlá wo ni ń bẹ fún kíka alukur'an nínú oṣù àpọ́nlé tí a wà yìí a rí wípé gbogbo ohun tí ń jẹ́ ìran ọlá pátápátá tọ́lọ́run rọ̀ mọ́ Ramadan ó pọ̀ ó pọ̀ lóríṣiríṣi àmọ́ gbogbo ẹ̀ bó ti pọ̀ tó kò séyìí tó tó kíka alukura nínú oṣù Ramadan. Allah. Hmm. kò séyìí tó tó kíka alukura nínú oṣù Ramadan torí pé ọlọ́run tí ó ní agbáwẹ̀ Ramadan tó ṣe lọ́ràn àyàn hmm. tó sì ṣe lórí gùn kan nínú alukurani nínú Islam ẹ rí i pé bọ́lọ̀ ti mú ọ̀rọ̀ àwẹ̀ ọlọ́run ń rò papọ̀ mọ́ nǹkan kan kí lọ́lọ́run ń rò papọ̀ mọ́ ni pé ó fẹ́ jẹ́ kí mùsùlùmí ó dáa parí. Hmm. ó sì fẹ́ jẹ́ kí gbogbo ayé ó dáa lára mùsùlùmí parí kí wàá ní manua tá a fi dáa tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ fún wa tí ó jórí ire wa onára alukur'an. masha allah. òun lọ́lọ́wọ́n bá fi ń sọ fún wa ní alukur'an bá dàn zubi láì mina shaitan rajim wọ́n ní shahru ramadan alladhi unzila fi alukur'an hudan linnasi wa bayyinati minal huda wal furqan. bàbá wo ẹnu ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá wàrà sọ wọ́n rorí sí i púpọ̀ wọ́n sì mú oríṣiríṣi ẹ̀kọ́ jáde ọlọ́run ní oṣù ramadana tá à ń bẹ́ńbẹ́ yìí tí ń jẹ́ oṣù kẹ́ oṣù gẹ̀ oṣù yóò ẹ̀ṣẹ̀ yóò ẹ̀ṣẹ̀ fi il-Qur'an ọlọ́run ní àwọ̀ ọlọ́run ọba èmi ọlọ́run ọba gangan ni mo sọ al-Qur'an kalẹ̀ ń bẹ̀. Masha Allah. kí wàá lọ́wọ́ wa purpose tó torí ẹ̀ sọ kalẹ̀ nínú oṣù tá à ń bẹ́ńbẹ́ yìí ó wà ní hudan lin-nas wa bayyinati a rí i pé ọ̀rọ̀ méjèèjì tọ́lọ́ wọn bá sọ ọ̀rọ̀ ńláńlá ni so àwọn àfáà wa lọ síbi pé udali nurse baba yìí náà ti minal uda wal furqan pé kuraani yẹn gangan kí ni dítọ́lọ́ wọn bá fi rọ̀ ọ́ papọ̀ mọ́ sí sọ̀kalẹ̀ nínú oṣù Ramadan hmm. a rí i pé ọlọ́run fẹ́ já mọ̀ wípé orí ilé ńláńlá ni kéyìn Ramadan báyàn láyé kéèyàn má wàá fi kùránì ilẹ̀ ní kíkà ní títọ̀ ní yẹ̀wò ní lílo ẹ̀kọ́ rẹ̀ ní gbígbọ́ ní ríronú sí. Si lọ́lọ́run fi sọ pé huda linnas hmm. ọlọ́run ní ìmọ̀nà aláṣẹ alukur'ani yẹn fún gbogbo èèyàn lápapọ̀ fún mankind ni it's not about the muslim lóyún pé mùsùlùmí nìkan ni kur'ani wọn máa jẹ́ mọ̀nà fún hmm. gbogbo èèyàn gbogbo èèyàn hmm. àmọ́ kí ló dé tọ́lọ́run wá fi wá so papọ̀ mọ́ ramadana nítorí pé oṣù yẹn oṣù ẹ̀ṣà ni ìwé yìí ìwé ẹ̀ṣà ni ó wá fi ẹ̀ṣà pàdé ẹ̀ṣà bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ń gbààwẹ̀ pàápàá jùlọ àwa lálàáfáà tá a fẹ́ mọ ṣe tẹ̀fsíìrì fáwọn èèyàn àwa àfà tá a fẹ́ mọ ṣe mùdárasà kọ́àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àlùkùránì àwa aṣáájú ẹ̀sìn tá a fẹ́ mọ kọ́àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àlùkùránì ọlọ́run jẹ́ àmọ̀ wípé inú oṣù ramadana yìí ni transformer transformer téèyàn ti gbàgbára iná iná wo ni tó wà gbàgbára tó wà fi tó wà lè fi gbàgbára jù tó fi táàpù náà wọn lọ alukurani. masha allah alukurani ọlọ́wọ́ fẹ́ ká máa kà nítorí kí báwa bá ti ń kà á tó púpọ̀ nínú oṣù tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí làṣẹ ò máa fi dára rẹ̀ sí ìmọ̀ náà máa fi dára rẹ̀ sí ẹ pé wàásì pọ̀ láyé lè nìyẹn mélòó ní lọ wàásì kò sí ní tójú orí bẹ́ẹ̀ ni pé ẹ jẹ́ àkọ́kọ́ yà wá tá à ń ṣe wàásì wò àṣẹ àṣẹ káyé ó gbọ́ kí wọ́n lò ti bọ́ọ̀lẹ̀ lára wa nítorí pé a ti fi oríṣiríṣi ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ a ti fi yípo ara wa lọ́pọ̀lọpọ̀ àmọ́ yín tó lè fọ̀ wá mọ́ kúrò nínú ọ̀dọ̀tí tẹ̀mí wo mọ́ tára wo mọ́ olóòní ṣáàrù Ramadan alẹ́dì unzila fi il-Qur'an hudan linnas hudan linnas yẹn ni wípé àwa tá a fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn ká mú ìmọ́lẹ̀ al-Qur'an kó pé lára wa bá a bá ti wá ń wí fáwọn èèyàn yóò mọ̀ wọ̀ wọ́n létí nú ẹ̀ wọ́n mọ̀ gbọ́ yí wọ́n mọ̀ mọ̀ wọ́n mọ̀ àgbọ́yìn yóò mọ̀ jòkó sínú ẹ̀mí wọn olóòfin jáàmù yìí pé nínú oṣù yìí oṣù tó lágbára jù téèyàn gbọ́dọ̀ fi kuraani téèyàn gbọ́dọ̀ fi kófà Ọlọ́run bá ní. kódà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ oyé wa wípé ìnàlùbẹ́yìtà la yutla fi alukur'an gbogbo ilé tí wọ́n bá ti ń ka alukur'an pátápátá anabi ní layata ara fi in almalayika alu samayi kama tatahara nujumu li alal ardi. anabi jẹ́ oyé wa wípé gbogbo onú tí wọ́n bá ti ń ka alukur'an lákàtúnkà àgbọ́túngbọ́ ìkẹ́kọ̀ọ́ tún kẹ́kọ̀ọ́ fúnra ara ọlọ́run ọba òun ni ó mọ àpọ́ìntì àwọn màláíkà wípé àwọn ẹni mi ni lórí ilẹ̀ ẹ̀ ráwọn ẹni mi lórí ilẹ̀ inú ilé yìí inú ilé mi ọlọ́run ni yí ọ̀dẹ̀dẹ̀ yí ọ̀dẹ̀dẹ̀ mi ọlọ́run ọba bá a ti rí ìràwọ̀ lójú sánmọ̀ táwọn náà wọ̀ pé ah, ìràwọ̀ yìí dádúró báyìí bẹ́ẹ̀ nínú ilé wọ́n máa dádúró lọ́dọ̀ ọlọ́run pé inú ilé tọ́lọ́run bá ṣàlẹ́sà ilé tó bá ti ń ka àlùkòrá àwọn ará àwọn ẹni ìṣáájú tó já sí wípé wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ Ramadan púpọ̀ pàápàá jùlọ àfọ àwásàn ìbásírí afáàjò yìí wá wípé gbogbo iṣẹ́ olóore tọ́lọ̀ ní kéèyàn máa ṣe nù ramadana tánàbí júwe fún wa wọn ni tó bá ti dínú ramadana hasan ìbásírí lòun ò ní nǹkan mi tóun ṣe ń tòun tilawatul Qur'an lòun ṣe. Allahu Akbar. láàárọ̀ ni o lọ́sàn-án tilawatul Qur'an ni. Islam wa ẹ̀kọ́ ẹ̀sìn wa gbé kalẹ̀ fún wa wípé bí yàn bá fẹ́ ṣe Qur'ani ó yájú nípa ká máa fi jọ́ mẹ́ta ṣe pé ìjọ mẹ́ta kárípa fi parí odidi alukurani pẹ̀lú kíkà pẹ̀lú ríronú sí hmm. pẹ̀lú wíwòye sí kéye pé a kàn máa kà á lọ wúrúwúrún bọ́n bá ti ń kà máa ronú sí bọ́n bá ti ń kà máa ronú sí bọ́n bá ti ń kà máa ronú yóò máa jẹ́ kí mọ́lẹ̀ wọnú ara yẹn ntọ́ bá sọ yóò bá mọ́lẹ̀ jáde ntọ́ bá ṣe yóò bá mọ́lẹ̀ jáde nítorí pé oṣù tá wà yìí oṣù tí yẹn gba agbára ni o oṣù gba agbára ni o pátí wàá jẹ́ sí pé ìjọ mẹ́ta la fi rí táwọn ẹbí ṣàlàyé fún ẹgbẹ́ táwọn afáàjọ yẹ ẹgbẹ́ káti ẹ̀fíjọ́ mẹ́ta kàlùkùránì síbẹ̀síbẹ̀ àwọn ẹni ìṣáájú mi sojú kòkòrò ládàá ramadana yìí ṣe gẹ́gẹ́ bí àfọ àwa ìmáàmù ṣáfì ìmáàmù ṣáfì yìí ni nítòun o bó bá ti dínú ramadana ọgọ́ta alukurani lòun parí tó. masha allah ọgọ́ta. bẹ́ẹ̀ni ó parí kurani kan láàárọ̀ ìkan lálẹ́ ìkan láàárọ̀ ìkan lálẹ́ ìkan láàárọ̀ ìkan lálẹ́. la kurani méjì méjì ni tí ó sì ṣe ìkò sí kékúké ń bẹ̀ wọ́n ti bá a rẹ́ wọ́n ti bá a sábà wọ́n wá ń wá lùbáríkà oṣù tá à ń bẹ́ ń bẹ̀ yìí láti fi lè gbàgbára alukurani wọn àwa níṣẹ́ míì mọ́ tí wọ́n ṣe dájọ́ kurani gbogbo ògbà alukurani ni wọ́n kà tí ń já sí pé gbogbo ẹni tóun náà bá ń wá ládàá àti làádàá púpọ̀ nínú oṣù Ramadan yìí kó lọ dì máa lukurani kíkà alukurani ni ká dì mọ́ jù ká lọ dì máa lukurani ká lọ dì máa lukurani wò. Eh, ọlọ́run musa jaari yẹn pẹ́ tá a fi orí èèyàn kan tí ń parí odidi alukurani sixty káwé tó tán ìkan láàárọ̀ ìkan lálẹ́ ìkan láàárọ̀ ìkan lálẹ́ àfàsúwọ̀ náà lè ṣe bẹ́ẹ̀ àfùkátọ̀ jẹ́ <laughs> ọlọ́run ṣàánú wa ọlọ́dúnẹ́bí lọ́dọ̀ ọlọ́run bàbá wa hmm, nípa ọ̀rọ̀ àlùkùránì yìí ǹjẹ́ ni tí ò ké kùránì bí a ti ń sọ nísìnyí gbogbo àwọn tó kéwú ni wọ́n máa dùn pé ah ni wọ́n á gbé kùránì mi àfàṣẹ ti ròyìn ẹ̀ ni wọ́n á gbé kùránì mi ṣùgbọ́n yóò máa bá àwọn kan nú jẹ́ tó pé ah ìlú sì lọlé kéwú àwọn àfàṣẹ mi tó wà kí ló dé tí wò kéwú ah àwọn àfàṣẹ náà ẹgbẹ́ àwọn gùn tó báyìí hmm. mi ò jẹ́ ń lọlé kéwú ẹ dákun ìbéèrè méjì ni ǹjẹ́ gbàlá ǹjẹ́ a lè rí irú lásìkò Ramadan yìí káàtì wàá rẹ nìkan tó fẹ́ ah mo tẹ̀ fẹ́ kéwu kó a gbà fà pé inú Ramadan yìí mo fẹ́ kọ́ kéwu pé mo fẹ́ tó Al-Kùránì kémi náà tiẹ̀ lè máa ka kémi náà lè máa ké ṣé irú ẹni bẹ́ẹ̀ sóun náà máa ní ládàá pé ń kọ́ lọ́wọ́ wọ́n ń kọ́ Al-Kùránì nínú àwẹ̀ ṣé yóò ní ládàá bẹ́ẹ̀ kéjì ẹni tí ò wá ti ni kúlẹ̀ lè máa ṣe tọ́lọ́ wọn fi sànú òun náà ẹ jẹ́ kí n gbé e láti bí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń sọ nílẹ̀ wa ń bíbà yí pé ìgbà táwọn náà wà ní kékeré afẹ́ kéwú ẹgbẹ́ àwọn àǹfààní ò jẹ́ káke ní ti tèmi ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ aláìníkànṣe ni hmm. ìdí tó fi jọ́ aláìníkànṣe ń bẹ̀ ni wípé ah tọ́wọ́ jásí pé ilẹ̀ wa ń bì yìí o tá a jọ wà yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ iléèwé alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ní eighties seventies wọ́n na àwọn ọmọ iléèwé míì ju ilé lọ. bẹ́ẹ̀ so ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn sọ̀rọ̀ yìí náà. ọ̀yàn mẹ́ta ní tiẹ̀ máa ń nàmọ́ léwe tíṣà ọ̀nà ọ̀gá léwe ọ̀nà sínú ọ̀nà tí ó sì rí bẹ́ẹ̀ lè kéwù so oníjà sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàn ní pé ọ̀rọ̀ àìní kan ṣe ló pọ̀ lẹ́nu ẹlòmíì hmm. kò sí ọmọ tá a bá fẹ́ jẹ́ oṣù oríire àbáwí hmm. ìnákúnà ní ọ̀dà so gbogbo àwọn àfáà tá à ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ká mọ̀ nàmọ́ náà bò sí hmm. ká sì mọ̀ nàmọ́ nínàkúnà àmọ́ ọmọ tíyàn bá fẹ́ jẹ́ kó yàn kó yanjú kó lẹ́kọ̀ọ́ yẹn ó bá wí tó bá ṣe ti ọ̀dà láti lè jẹ́ kọjọ́ ọ̀la rẹ̀ ó dà so a bá ń sọ̀rọ̀ nípa alukurani wípé àwọn tí wọ́n mú alukurani ha ah, bàbá èyí tèmi ó sọ fún gbogbo ayé ń bẹ̀ ni pé kádàkùn ká fi inú oṣù ramadana yìí lẹ̀ láti lè fi kẹ́kọ̀ọ́ alukurani ká fi kọ́ ẹ̀kọ́ alukurani ni nítorí pé kódà àwọn ìjọba wa tí agbáṣẹ̀ dìbò tán láìpẹ́ yìí ni àwọn ìjọba tí wọ́n ń sípò padà àtàwọn tí wọ́n ń wọlé mi ń fàsìkò yìí rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí nínú wọn tẹ́ ẹ bá fẹ́ rí ìjọba àrọ̀rùn ṣe ìjọba àlùbáríkà ìjọba tí ó rọ̀rú lọ́rùn tó yẹ pé tẹ́ ẹ bá kó ń bẹ̀ tán orúkọ yín ò ní tán lẹ́yìn mùsùlùmí ẹ dákun lọ́ọ́ kí alukurani kódà wọ́n tó ń ṣe mùsùlùmí lọ́ọ́ kí alukurani tó o bá mọ lárúbá lọ english kọ́ wa wo bọ́ọ̀lù ọ̀hún ṣe ń júwe ìṣèjọba ìdarí ìlú ìdarí ayé gbogbo ẹ̀kọ́ ayé ló kún alukurani káwá gbúdọ̀ àwọn dáhùn Hmm. àtẹni tó ń gbọ́ alkọ́rí wẹ̀lmùsítẹ́mì yẹsẹ̀ríyáni wọ́n mọ̀ jọ kẹ́gbẹ́ yẹsẹ̀ríyáni fílẹ̀ fìlàjì wọ́n jọ máa kẹ́gbẹ́ nínú ládàá ni wọ́n jọ máa gba ládàá ni ẹni tó bá tó wá ń kà kódà kí yẹn máa kà kó máa mọ̀ kó máa yọ̀ lẹ́nu yẹn kó máa kà wà má wà má ànábìnrin yóò gba ládàá pé ń dààmú ara rẹ̀ ń sírẹ̀sì ara rẹ̀ ká lórí kó fẹ́ mọ̀ yóò tún máa gba ládàá wípé o tún kálukọ. Allahu akbar afáwà sheikh dr lukman tefutu àwọn láti ń gbádùn látọ̀rọ̀ tí wọ́n ń bá wa yànnà náà ọ̀rọ̀ nípa pé ládàwọ̀ ní bẹ́ẹ̀ fẹ́ni tí máa ń kí alukurani nínú ramadan wọ́n dẹ̀ ti jó yé wa mí hmm. eh, náà wá tún ní ìbéèrè kan pàtàkì tí mo fẹ́ béèrè lórí ẹ̀ àmọ́ ẹja dókè lọ́hùn náà ká padà ẹ ṣe wẹ́kú kalẹ̀. ẹ káàmọ̀ padà sórí ètò yìí tó wa ramadan kareem mo rò pé ẹgbẹ́nu afáwà sheikh dr lukman tefutu tí wọ́n ti ń bá wa yànnà náà ọ̀rọ̀ látàárọ̀ ọlọ́mọsàbà sanwó-ẹlẹ́sàn-án rí o ọlá nàbì ẹni tí ó bá tiẹ̀ mọ lárúbáwá wípé bó ṣe yorùbá ni bó ṣe english ni tóun náà bá gbé tí n bá ń ké tí n bá ń gbọ́ ntọ́lọ́hún wí ọlọ́wọ́n mọ̀ bá sọ̀rọ̀. Hmm. ẹ wá mú ìmọ̀ràn wá fáwọn tí wọ́n tiẹ̀ ń darí wa nílùú hmm. tá a wà yìí pé káwọn náà tiẹ̀ lọ wo inú àlùkòrá nìkan lọ wo kí lọ́lọ́hún sọ lọ́lọ́hún sọ níbẹ̀ àárín yẹn mo fẹ́ kẹ́ bá mi tún kẹ́ bá mi yànnà náà kẹ́ bá mi fẹ́ nínú sí torí ẹ mo fẹ́ káwọn èèyàn jàǹfààní ọ̀rọ̀ ń yẹn pé kọ́ máa rò pé bẹ́yà tí ó bá ti kéwú kò lè kò lè gbọ́ yé sẹ́ńtì òkèwú náà só lè gbọ́dọ̀ kúránì yé báńkì yorùbá àti english ẹ̀. bá a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn islam yìí hmm. ọba tó ní wá ló rọ èdè lárúbáwá papọ̀ mọ́ islam èdè yẹn ò ṣeé yà lára islam kò ṣeé yà rárá nítorí pé ọlọ́run ọba ló sọ wípé wa innahu latanzilu rabbil alamin nazala bihi ruhul amin ala qalbika litakuna minal mundirina bilisanin arabiyyin sacred language ni ọlọ́run ló ṣa èdè lárúbáwá ṣàlẹ́ṣà ọ̀rọ̀ odidi ọ̀rọ̀ ni àmọ́ pàtàkì wípé a bá fẹ́ ka alukurani èyí tó dáa jù fún gbogbo èèyàn láyé òun ni kó mọ èdè lárúbáwá fi ka hmm. bí èèyàn ò bá wá mọ̀ kò tán síbẹ̀ àbó ò tí ì mọ̀ kórìjọ́ ti bá tó mọ̀ hmm. ní tó máa kà rárá o kò rí bẹ́ẹ̀ o hmm. bọ́ ọba mọ yorùbá kà bí kuraani tí wọ́n kọ ní yorùbá máa fi kà bí wọn náà ti ń ka àwọn ọmọ gba lárúbáwá pò ń sin lọ́hùn. ìdá àràrìtà an yu kalimaka lọ́wọ́ fakara ìlúkura. fakara ìlúkura. masha allah. wọ́n máa gba aládàá hmm. wípé òǹkà bó o bá sì mọ yorùbá english ló máa ka bí kuraani tí wọ́n translate sí english máa ka wọ́n náà máa gba aládàá wípé òǹkà alukuraani. Hmm. àmọ́ bọ́lá ń bá gbọ́ ọ láàyè lọ kó èrè lárúbáyà kí ládàá yẹn lè fi kúnná tó hmm. àmọ́ kò sọ́nà téèyàn gbà fi ka alukuraani tó bá jásí bọ́ọ̀rọ̀ ọlọ́run ló ń kà ọ máa gba aládàá tó ló fi jásí pé ìmọ̀ràn tá a mú wá fún gbogbo àwọn wa yẹn a rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn bá kò lórí àlífà tán èpè máa pọ̀ táyé máa fún wọn àṣírí ẹlòmíì ó tú ẹlòmíì á rò pé ń ṣe dáadáa ni ọlọ́run wàá yá ọmọ túbúlà sàárì kì í ṣàlìkì àmọ̀ nìkan o nígbà ẹlòmíì náà bá kò lórí àlífà tán láàmú àmọ̀gá àṣẹ tó ṣe báyìí àtúnṣe báyìí àtúnṣe báyìí àtúnṣe báyìí àṣẹ bí ó bẹ ẹkọ́nọ́mì wa jẹ́ bẹ́ẹ̀ ni níwèé fẹ́ fi kú òun bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni àṣírí kan bò lẹ́wọ́ kò bò láyè àmọ́ tó bá já sí wípé wọn àbá jìnnà sí kódà àwọn tí wọ́n ń a ní kí ó súnmọ́ kùránì kùránì ò sí fún pé ìwọ tó ẹni tí ò bá ti jẹ mùsùlùmí táwọn kan máa bí ẹ ò lè gbé kùránì ò rárá o ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ànábì bẹ́ẹ̀ o hmm. bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ kúrì ire ó kárí ẹni tí èsè mùsùlùmí ẹ fún lálù kùránì ẹjọ́ lọ gbogbo irọ́ táyé pa mọ́ mùsùlùmí àti kùránì fún rẹ̀ ní orí nígbà bá ní kó mọ́ fọwọ́ kan báwo ni ó ṣe wá mú ọtọ́ àti irọ́. Ah, bàbá sáré fíjẹ ṣe adé mo ní ìbéèrè kan bẹ torí ẹnìkan sọ̀rọ̀ kan jọ kan kan béèrè béèrè kan pé ẹ dákun ẹ gbọ́ àfà wọ́n ní ibìkan bẹ́ẹ̀ bí kùránì tí yàn bá kà yọ̀ ya wèrè. a ah, subhanallah. oníṣẹ́ <laughs> lóòótọ́ ni pé àwọn ah, ibìkan bẹ́ẹ̀ nínú kùránì. kì í ṣe inú kùránì tiwa. bóyá ni tó sọ yín o bóyá kò tí ilé ọ̀rọ̀ tíra lé wọn. ọmọ kùránì tó lọ sọ kalẹ̀ bá nàbí kùránì ní tẹ̀síkà ilà sẹ̀dí kírẹ̀tàn tẹ́lẹ̀ kùránì bá pè àlùmọ̀ yàtúyà kiri kùránì o kò sí ibìkan bẹ́ẹ̀ tó bá kà yọ̀ ya wèrè ẹ̀yìn bá fọwọ́ kan yóò yarọ ah. yóò yarọ rárá kò sí ìyún lálùkùránì ìwé ìrọ̀rùn ìwé eré ìwé àlàáfíà ni ṣùgbọ́n àwọn ìjọba wa ẹgbẹ́ àlùkùránì ẹ̀ka bí ọlọ́run ṣe júwe gọ́fìmẹ̀ntì nínú àlùkùránì ó wà ń bẹ́ẹ̀ bá a ṣe gbọ́dọ̀ darí ìlú bá a ṣe gbọ́dọ̀ darí ayé ìtàn mẹ́líkàtù sàbáyé ń bẹ́ẹ̀ balikis ìtàn nẹ́bí suleiman bẹ́ẹ̀ àwọn ọba tó jọba lọ ni tí wọ́n darí ayé pẹ̀lú jọba ìtàn bá nẹ́bí ṣe darí ayé darí àwọn mọ́mìnì bẹ́ẹ̀ tó bá a bá ń ka àlùkùránì kùránì ó gáìdì wa a wàá mọ̀ wípé ìwé tọ́lọ́run ti sọ̀kalẹ̀ more than one thousand four hundred years ló ń sọrú eléyìí so irú làákà ìwo ni Adam Smith ló fẹ́ gbé wa irú làákà ìwo ni Karl Marx ló fẹ́ gbé wa fún wa irú làákà ìwo ni John John Jack Rousseau fẹ́ gbé wa fún wa táwa ló ju eléyìí tó ti sọ̀kalẹ̀ more than one thousand four hundred years lọ. tí ó sì yí padà tí ó sì yí padà tí ó sì ní edition gbogbo àwọn táwa sì ń dárúkọ gbogbo ìwé wọn gbogbo ìwé wọn ni wọ́n review gbogbo ọpọlọ wọn ni wọ́n review ìgbà eléyà eléyà bàgbà mọ́ eléyà tún ṣe díẹ̀ tàlùkùránì ò rí bẹ́ẹ̀ so ló fi já sí pé ìmọ̀ràn níṣẹ́ fún gbogbo ẹni tó fẹ́ darí inú ilé ó fẹ́ darí àwùjọ ó fẹ́ darí ìlú ó fẹ́ darí ayé kùránì nìkan lọ padà sí ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n wọn ni mọ̀ ní aráda dúnìyà fàálẹ̀ ìbìlì kùránì fàálẹ̀ ìbìlì ẹ̀lì wọ́n mọ̀ aráda làákírà fàálẹ̀ ìbìlì ẹ̀lì wọ́n mọ̀ aráda ọmọ fàálẹ̀ ìbìlì ẹ̀lì bí ẹ bá ń wáyé ìmọ̀ ní ọ̀lọ́wá bọ́ máa ń wọ̀rùn ìmọ̀ ní ọ̀lọ́wá bọ́ bá fẹ́ ráyé àtọ̀run ìmọ̀ ní tó wá jẹ́ mánúà ìmọ̀ látòkèdélé àlùkùránì ni. Masha Allah. téèyàn ó fi rí gbogbo ẹ̀ ṣe ní ìrọ̀rùn kùránì ni bàbá hmm. ti padà síbẹ̀ á rí i pé ìlú ọ̀dà hmm. àlàáfíà ó jọba hmm. kò ní sí wàhálà kò ní sí rọrùn kò ní sí wàhálà nínú Masha mi fi àwọn kankan yí àwọn ìjọba wa torí sẹ́kún ẹ̀sẹ̀ ìdìbò yẹn ẹlòmíì ọ̀wá mọ̀nà tí yàn gbà tí wọ́n máa fi láṣeyọrí mo fẹ́ kẹ́ kàn mú wá fún wa Sayyidina Umar rahimahullah radiyallahu ta'ala anhu báwo ló báwo ló ṣe lọ́lọ́ torí wọ́n máa wọ́n máa wọ́n máa á ọ̀rọ̀ rẹ̀ wọ́n máa fi ṣe akọ̀mọ̀nà fún ètò ìjọba ọgbọ́n ọgbọ́n ọ̀nìṣẹ́ ní ọmọ rẹ̀ torí kò rò fi parẹ́ ẹ ṣeun bàbá tẹ ẹ fi kó àwọn tí wọn ń ta àwọn tí wọn ṣe dìbò yẹn. ẹ ṣeun ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ nípa Sayyidina Umar hmm. ẹni tí í jẹ́ bí ọ̀kan gbòógì nínú sàbí anabi Muhammad sallallahu alaihi wasallam tó wẹ́ pé òun náà kẹ́kọ̀ọ́ jáde nínú ilé ẹ̀kọ́ ta anabi Muhammad sallallahu alaihi wasallam so nínú àwọn graduate ilé ẹ̀kọ́ anabi Muhammad ọ̀kan ni Umar bọ́nà kàtọ́ bí táwọn àbá dárúkọ yìí hmm. àmọ́ gbogbo ohun tí Sayyidina Umar fi ṣèjọba kì í ṣe lọ́gbọ́n orí ẹ̀ hmm. kì í ṣe kí ló fi ṣèjọba alukurani tá à ń wí náà ṣùgbọ́n ọlọ́run ti wá júwe fún wa bá a ṣe lè ṣèjọba tí ó fi rọrùn hmm. tí ó da tí irú èyí tí umaru lò tó fi succeed ọlọ́run ti júwe ẹ̀ fún wa ẹ já padà sínú sọ́lọ́tù kureish li ilẹ̀ fi kureish ilẹ̀ fi imrehilata shita iwa saif falyabudu rọba hazal bait alẹ́dẹ̀ àtàmàhùn min ju ìwà àmàna òmìnira ẹ̀rí pé àyà yẹn súra yẹn àyà mẹ́rin péré ni àmẹ́kọ̀ọ́ tó kó sínú wàláhì làdín hundred volumes kò lè sọ tán ah, nípa tá a bá ń sọ̀rọ̀ nípa governance báwo la ṣe gbọ́dọ̀ darí ìlú la ṣe gbọ́dọ̀ darí ayé ìjọba torí wọ́n bá pé tí wọ́n bá nílà kàńkùn wọ́n gbọ́dọ̀ lọ mójútó nítorí ọ̀rọ̀ yìí sóra yẹn àkọ́kọ́ ń bẹ náà sọ pé ìyìlẹ́ fi Quraysh ìlú tí ò bá tí ì di nation kò lè ní lọ síwájú hmm, hmm. Nàìjíríà ayé ń bẹ ní country ní àti ìdí nation n tí ò tí ì sọ wá di nation ni pé kò sí unity ìlú tí ò bá ti sí unity kò lè sí di ìlọsíwájú ń bẹ̀ because a máa wí pé eléyìí ilé a sì ríra wa pé no no no Hausa ni Yorùbá ilé ìbéèrè bí àwọn kíni àwọn yánmọ́rin àwọn kíni kan eh, bẹ́ẹ̀ abẹ́gbẹ́ Ìjẹ̀bú àwọn eléyìí àwọn ẹ̀gbádìí tí ò bá ì tí ì sí unity ní gbogbo country láyé àti ilé ìpè wọn ní nation ọlọ́run ní nínú nǹkan tó kóríire báwọn Quraysh ìlà àfi unity ni. Hmm. so gbogbo ẹni tó fẹ́ ṣípò padà bóyá local government ló wà ní o gọ́vnà ní ẹni o president ní ẹni o àkọ́kọ́ nǹkan gbọ́dọ̀ lọ mójútó kan sọ̀lù wa èdè nation. Hmm. Hmm. kó já sí pé unity kanjú réèní ń bẹ̀ kájọṣepọ̀ ó dán mọ́rán pẹ̀lú ìfọkànbalẹ̀ lórí ara wa. ìlà himre ìlẹ́tọ̀ ṣètà ìwàsọ yìí fọlíyàbùdù rọba hazal bait so a máa wá sọ̀rọ̀ nípa wípé báwo ni wọ́n ṣe fẹ́ da ẹkọ́nọ́mì ìlú lágbà tíyẹn bá fẹ́ da ẹkọ́nọ́mì lágbàṣẹ kò sí nǹkan tá a kọ́kọ́ lọ mójútó òun náà ní education kí hmm. wọ́n lọ reform educational system mọ́ Nàìjíríà African hmm. reform ẹ̀ táwọn bá ti reform ẹ̀ ìlú yìí ò lè lọ bí kankan baba sheikh adam rahimahullah ta'ala baba ni inna islaha tariqati ta'lim huwa al-miftahu al-awwal li islahi awali kulli ummatin. allahu akbar. baba ni gbogbo nation torí wọn bá pé tí wọn bá ní làkànkùn tá a fẹ́ tẹ̀síwájú educational system kan lọ reform. Hmm. because tá a bá reform educational system wa ọmọ tó wà ní kindergarten ọmọ tó wà ní primary school tó ti mọ ojúṣe tó yẹ kó ṣe ilé ẹ̀kọ́ sọ fún wípé o gbọ́dọ̀ láàánú ọmọlàkejì rẹ̀ má jí nǹkan ní nǹkan o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìlú yìí o gbọ́dọ̀ wá bí ìlú yìí ó ṣe máa dàgbàsókè ni má fẹnu burúkú gún ìlú yìí má fẹnu burúkú gún aṣáájú má fẹnu burúkú gún aṣáájú lọ́nà tí ò da gbogbo kíníyàn tá a bá ti kọ́ àwọn ọmọ wa láti ilẹ̀ hmm. kò sí àbàdàgbà dé yunifásitì ni tí ròrí yẹn bá wá bá a dé yunifásitì ló wà dá àmọ́ wàláhì làzim bẹ́ẹ̀ bá bọ́ ọmọ primary school nísìnyí gbogbo ọba débẹ̀ gbé nítorí pé a reform education system wa ibi tí wàhálà ti wá nìyẹn so ọlọ́run bá sọ̀rọ̀ nípa unity ó sọ̀rọ̀ nípa education ó wá sọ̀rọ̀ nípa ká mójútó economy so economy làwọn kòrèèṣì mójútó ìlàfi ìmúrí ìlàtẹ̀ ṣètà wọ́sẹ̀f wọ́n mọ ìgbà tó yẹ kí wọ́n taṣọ wọ́n mọ hmm. ìgbà tó yẹ kán tepo hmm. wọ́n mọ ìgbà tó yẹ kán tẹran so hmm. wọ́n mọ tí ó mú profit bá ọrọ̀ ajé ìlú tí ó fi dàgbàsókè tọ́ba ṣe bẹ́ẹ̀ tán fàlìyà abudu rọ́bà azalibet bílùú yìí bá fẹ́ dà kí ìjọba lọ mójútó àwọn ẹlẹ́sìn àtàwọn hmm. mójútó àwọn ẹlẹ́sìn níta ń bàjẹ́ nù ìlú òkèrè àtàwọn ẹlẹ́sìn mùsùlùmí ni àtún ní kìrìsìtẹ́nì ni ẹ̀yin náà wo nísìn ìdìbò tá a dì kọjá ẹ wá dúró àwọn oríṣiríṣi prọfẹ́sì táwọn èèyàn ń jáde lórí social media wọ́n à ń disgrace Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi prọfẹ́sì tó yẹ sí pé wíkà wá wá sí ọ̀wá sí mọ̀sẹ́mbẹ̀ authoritatively nígbà tó fáwọn àtọ́lọ́hún jọ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ẹlẹ́sìn ni wípé ṣì sí fáwọn èèyàn fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ mọ́ instigate aráàlú síjọba ẹ mọ́ hmm. instigate aráàlú síra wọn tó bá wẹ kò intan tó bá wẹ dìbò fún má sọ pé ẹnìkan ẹ má sì kíní kan yóò kú tó bá kú gbó kíní yẹn àìlẹ́kọ̀ọ́ ni ìjọba gbọ́dọ̀ mójútó lẹ́sìn hmm. kan rẹguléètì wa. Hmm. ìwíkúwí tá à ń wí à ń ba làákàyà àwọn èèyàn jẹ́ eh, Masha Allah bá a ṣe ń ba làákàyà àwọn èèyàn jẹ́ yìí ó ń kó báyìí lọ síwájú ìlú yìí ah. bó ti wá ń kó bá yẹn yóò mọ̀ kó bọ́ra jẹ wa because ẹ̀yẹn wo gbogbo churches àti mosque nísìn ẹlòmíì fẹ́ẹ́ lè mọ ẹlọ́sùn mọ́ṣáláṣí sọ́lọ́run ní ọ̀rọ̀ owó sí i láti sánmọ̀ ni máa bá ṣiṣẹ́ àlè lówó àmọ́ àṣe àlọ́ Sunday service Monday service Tuesday service Wednesday service kí ló dé kí ló dé hmm. ẹ̀sìn ó lásìkò islam tiwa ẹ̀ sí lásìkò ẹ̀ kírun àṣùbà ẹ̀ lọ sí bẹ́ẹ̀ ṣàwó gbogbo lásìkò kìí ṣe gbogbo gbàlámà lọ fi sun mọ́ṣáláṣí sẹ́yìn náà mọ̀rù tẹ́ ẹ mú àpèjúwe rẹ̀ wáhùn bó bá láwọn èèyàn mọ́ yàrá tí ń ṣàdúrà yóò lè jáde ni. lásìkò sẹ́. bẹ́ẹ̀ ni àṣàmì àwùlà tó ń tèrò záàbà sánmọ́ ò lè rọ góòlù tó o bá fẹ́ lówó jáde. jáde lọ bí sẹ́. àṣàánú mi rẹ ń jẹ́ olóbi ẹlọ́run wá àṣàánú rẹ. gbogbo kinní yẹn kò lè jẹ́ kí ìlú lọ síwájú. fọ̀yà àbúdúró bá a dàgbé òun ni kí gbìyànjú bá fẹ́ jẹ́ ó dáa kíjọba ẹ má yọ ẹ̀sìn kúrò nínú ìlú àmọ́ ẹ rẹguléètì àwọn ẹlẹ́sìn. bàbá àlẹ́bí àtàmà ń mi ju ẹ̀rọ ṣẹ́rí bíbí bá kúrò nínú ìṣẹ́ ìṣẹ́bùṣe o hmm. àfi kíjọba máa subsidize oúnjẹ kó oúnjẹ kárí ìlú bóúnjẹ bá kárí nílùú táwọn èèyàn ló jẹrà lówó pérése wàhálà ìlú ìwọlá àlùbáríkà wà á mẹ́nà òmìnirikaw security gbọ́dọ̀ wà. bàbá pẹ̀lú ògùn ọ̀rọ̀ insha Allah máa tún yín gbé wá táwa ń farabalẹ̀ ìyànnà náà gbogbo ètò bá àti ṣèjọba báwo ni Islam ṣe ní àṣejọba ẹ̀kọ́ wo ni Islam kọ́ wa báwo ni ẹja fi Islam kọ́ wọn lẹ́kọ̀ọ́ bó ti yẹ wọ́n ṣèlú inshallah pẹ̀lú ògùn ọlọ́run bàbá àti ẹ̀tí ń bọ́ nílọ́dọ̀ àdúgbò wa fọ̀dọ̀ sọ́kà Dr. Lukman Sodiq Tefutu kí ọlọ́run musa bá wa san wọ́n ní ẹ̀san rí ọlọ́dún Muhammad lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lọ́ bàbá kò tó di pé ayọ̀ǹda yìí torí pé abala la fẹ́ bọ́ sí yìí tí a ti máa kọ́ àwọn ìyá wa lẹ́kọ̀ọ́ Professor Ahmad Ọláníyì bin Salahuddin wọ́n ní gbogbo àwọn àfáà tó bá ti wá ká máa fún wọn ní ìtẹ́ kírun láti máa fi bá wọn bẹ̀ lọ́hùn sí ilé iṣẹ́ wọn àwọn ọmọ aláṣẹ àtẹnudarí ilé iṣẹ́ Standard Insurance Consultant Limited wọ́n ní ká fún yín kọ́lọ̀mù dákun wọ́n sábà ṣe dáadáa fún wọn. bàbá ìyá wa alájà wa Khadija Ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà wọ́n ní àbọ̀ ọba títẹ̀ fútu bá ti wá ìwọ́n rà sọ́ọ́ ṣé ìtọ́jú tí wọ́n gba aṣọ wọ́n gba aṣọ àǹkárá hmm. mi ti ẹ̀ wọ̀ ọ̀bẹ àwọn ajíyà ilé kan náà àwọn ọmọ náà ní àwọn fi ṣe aragola yàrá alhaja wa sọlá àdíjà sọlá tó jẹ́ àdínà owó àdúrà dáwà foundation àwọn ni wọ́n ní kí a fún yín ní aṣọ yẹn ẹ dákọ̀ ẹ bá a ṣàdúrà fún ọ ní ìṣẹ́jú kan kó tó di pé a mọ̀ lọ ọba àdúrà ọlọ́run níjọ́ bàjẹ́ àmín Allah àwọn adarí ibẹ ọlọ́run níjọ́ bàjẹ́ àmín àwọn afa ibẹ ọlọ́run níjọ́ bàjẹ́ àmín Allah ọlọ́run kúrò ànádọ́ ọlọ́run ọba bóyá torí ìyá wa ìyá àdínì torí lórí ìyá wa kọ́lé tówó mm. gbogbo àwọn ìyá ìyá ìyá wa ìyá wa ìyá àgbàlagbà ìyá wa aláwùsá mm. mo fi gbogbo wọn mo fi kí gbogbo wa nínú ọwọ́ àdúrà mm. ọlọ́run ọba tó ní ìkẹ́ tó ní àánú mo fi bàbá president mo fi kí gbogbo àwa náà ọkùnrin nínú ọwọ́ àdúrà ọba tó ní ìkẹ́ tó láàánú ọlọ́run dákun ṣe àwọn bá láyé àti lárìkẹ́ àwọn ọlọ́run wọlé àwọn oṣù ramadan yìí ọlọ́run jẹ́ kẹrẹ yóò bọ̀ wá dáàbò ọlá rabbana àti nàfi dúnìyà hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. ẹ ṣe gan afa ọlọmọ sábà asan ilé san ìlànà nàbí lọ́dọ̀ ọlọ́run tóra tó padà gbé wá kí ramadan tó tó lágbára insha Allah afa sadiq wọn Dr. Lukman wọn sì ń padà ẹjẹ́ adókè lọ́hùn náà tábà padà dé èmi àti ọmọ yín ọmọ ẹlẹ́yà á tún bọ́ sórí afẹ́fẹ́ ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káwọn padà sórí ètò yẹn wa Ramadan Kareem lórúkọ hmm, ẹgbádùn àwọn afáwà Sheikh Lukman Tefutu tí wọ́n dìde níṣe pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe fún wa nípa ọlá tí ń bẹ fún alukoraani kíké nínú Ramadan àwọn tá àti ìké alukoraani náà ẹja àwọn náà lọ kọ àwọn ńlá wa tá a bá ṣẹ̀ tí mọ̀ náà a lè ti mọ gbìyànjú ká máa ka Arabic ká máa ka English tàbí Yorùbá ẹ̀ wọ́n mọ̀ rí pé ọ̀rọ̀ wọn mọ̀ bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'ani wọ́n tún wá sọ̀rọ̀ débi pé àwọn olórí wa hmm, ọ̀rọ̀ ń pa àwọn olórí yẹn mo ti ní kí àfa wa tún padà wá hmm, bóyá lọ́la pẹ̀lú ògùn Ọlọ́run ṣáàlá wà fáà tó ń bọ̀ wá wọ́n á lè wá yànnà náà fún wa dáadáa tààrà gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lórí wa pàtàkì jù ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ dìbò yẹn nísìn ẹ lè mọ bó ti yẹ kẹ́ ẹ ṣayé yín ẹ lè <laughs> abala tọ́ka ẹ̀ ètò Ramadan Kareem ti òní òun náà ni a ti máa gbàlejò ajiyawa eh, Asia ọmọẹlẹ́à ọmọẹlẹ́à ti wà ń kalẹ̀ ẹ̀fọn sálámù sáwọn aráalé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleyki salaam wa rahmatulahi wa barakatu. wọn afa àtọ́ dìde sí wọn bá a sọ̀rọ̀ nípa ká máa kọ́ alukurani ká kéwu ká kéwu tó jẹ́ kí wọ́n á bí ọ̀rọ̀ yìí wà ní wípé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ sí mi lọ́dún kan bàtà nǹkan àwọn ọmọ ń kéwú ọmọbìnrin ọmọ kan wá ṣẹ̀ ọmọbìnrin ni so àwa bá wílé kéwú ó wá lọlé nìyẹn bàbá wa wípé à kílódé tafẹ́ni tafẹ́ ní ah, ọmọ òǹkó ọmọ kéwú ẹni tó ọmọ kéwú káfí kéwú ṣe obìnrin fẹ́ fi kéwú kílò obìnrin fẹ́ fi kéwú ṣe kílò obìnrin fẹ́ fi kéwú ṣe táwa nígbà náà kiri kàkọ́ ọmọ kéwú ah, ah, nítòbìnrin lè fi kéwú ṣe wà àìmọye nǹkan lóbìnrin lè fi kéwú ṣe kọ́wọ́ kọ́ mọ̀ gan fún rẹ̀ yóò mọ ojú ọmọ ojúṣe rẹ̀ nínú ilé pẹ̀lú ọkọ rẹ̀ tó bá délé ọkọ ó ṣàyàrí fún ọ̀nà fọ́ọ̀mù náà ok ọ̀dà ọ̀rọ̀ wọn mọ̀jọ wa lónìí mo ní tọ̀ ẹ̀kọ́ obìnrin ǹjẹ́ ẹ̀kọ́ obìnrin ṣe pàtàkì bó ti ṣe kákọ́ bó ti ṣe pàtàkì fọkùnrin náà láti kẹ́kọ̀ọ́. alhamdulilayi rabbil alamin wa salatu wa salamu ala ashrafil mursalin muhammad sallallahu alayhi wa sallam mo kí gbogbo ẹ̀yin lálùbáríkà ẹ̀yin màá mi tẹ́tí tí retí wípé abala àwa obìnrin ń bọ̀ àtúntì délé ní insha allah gẹ́gẹ́ bí ìbéèrè aláàjì ìbéèrè ní sẹtọ́nìkà sọ̀rọ̀ lé lórí nígbà kan rí àwọn kan náà ti máa ń sọ wípé kí lobìnrin fẹ́ fi ìwé ṣe àmọ́ nísìnyí tẹ bá bá obìnrin míì dá aláṣà ìpè àti bọ́mọbìnrin làwọn ọmọ ìwọ̀n nígbà tí lọ skul ó máa bù yín jẹ torí pé ó ti ń rí nǹkan tí àwọn obìnrin ń fi ìwé ṣe ìwé tó jẹ́ pé ayé lásán ló ti wúlò kò wúlò ní àlàáfíà ká tó wá sọ ti kéwú tó já sí pé ọlọ́run bá gbé àwọn nǹkan gajà àwọn nǹkan lọ ìṣẹ̀dá lọ́kùnrin lóbìnrin ló ṣe dá ó fọwọ́ ẹnìkan sókè jẹ nìkan lọ tó túmọ̀ sí wípé ọlọ́run ṣe àwọn ọkùnrin ní ọ̀gá fún wa ibẹ̀ ni nìkan làwọn ọkùnrin ti fi jù wá lọ. nípa pé o fẹ́ wá mímọ̀ á ní ìrírí tèmi kò ní límìtì fóbìnrin náà nípa ní mímọ̀ kéwú torí ńgbà tọ́lọ́run bá nínú sọ nínú àdísù kò dí sí kò dáa wípé ọkùnrin nìkan ó ní fáàrì fún ní kọ́bùlà à ń ta àbùdù ni hmm. wí fún wọn ni kí wọ́n wá mi kí wọ́n mọ̀ mí kó tó di pé wọ́n mọ̀ sí mi so nínú ìjọsìn sì ni Ọlọ́run sọ pé ọkùnrin nìkan ni kó mọ̀ sí wọn hmm. obìnrin nìkan ni kó mọ̀ sí wọn hmm. èyí ti kọ́kọ́ kó wa pọ̀ ná obìnrin tó ìmọ̀ obìnrin tó fi wúlò gbọ̀ọ̀rọ̀ ni nínú tèmi àti yín wá ṣe láyé gẹ́gẹ́ bí obìnrin wọn ni pé àkọ́kọ́ ń bẹ̀ wọn ni sísin Ọlọ́run bóòlù mi àti yín ṣe wá fẹ́ sin Ọlọ́run tá a bá wá ìmọ̀ ẹ máa fẹ́ amọ̀ ẹmu lè máa gbọ́ rédíò social media ti di kínní àwọn àfáà oníwà sí wa ọmọ ìyá mi wá a fúnra ẹ kó o mọ̀ fúnra ẹ ó kó fẹ̀kàntán ti pọ̀ nú ayé nínú àwọn tó sọ pé ẹ̀ ń gbọ́ nǹkan lẹ́nu wọn àmọ́ tí wọ́n fún alára rẹ bá mọ̀ ìtẹ́nì kan ó fi bù ọ́ lójú lójú ọ̀nà ẹ̀sìn yóò múra àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì nínú tó jẹ́ kí ìmọ̀ obìnrin tó ṣe pàtàkì láyé ni wípé a ti ń bọ́ sí áhìrì sáà lélẹ̀ tó já sí pé òpin ayé ìsì ń kanlẹ̀kùn bó bá ń wò pé ayé ò lè parẹ́ lójú rẹ tó ń ro lẹ́nu ara rẹ ayé títí ẹ bó parẹ́ ńjọ́ kan tọ̀ ìmọ̀ tó fẹ́ fi lo ayé rẹ kó tó di wípé ìgbẹ̀yìn tí ó dé nù ìmọ̀ nú ayé gangangangangangangan kò sí bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ti parí rẹ̀ pé kò sí ibi kò sí ní tó wá tó kọjá náà lùkọ̀ á ní. tí obìnrin bá wá mọ ìmọ̀ tí ń bẹ náà lùkọ̀ á ní yóò mọ bí wọ́n ṣe ń bọ́kọ ṣe yóò mọ bí wọ́n ṣe ń bá bàbá ṣe yóò mọ àyè ìyá lọ́tọ̀ yóò mọ ti àyè tọmọ lọ́tọ̀ yóò mọ pé bóun lòun ṣe lè múra yóò mọ bí ibo ló yẹ kóun ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin níbo ló yẹ kóun ti ṣe action kan ibo ni ò ti yẹ hmm. àmẹ́ni tó bá ti ní tìmọ̀ báwo ni nínú obìnrin irú wọn a máa ń rí wọn káàkiri káàkiri wọn láwọn wúlò fúnra wọn. tó hmm, hmm, hmm, obìnrin tó bá fẹ́ wúlò fúnra ẹ̀ yàtọ̀ sí wípé o fẹ́ fi ṣe náà o fẹ́ wúlò fúnra ẹ̀ o fẹ́ dẹni àpọ́nlé láyé àfi dandan kó o wá nímọ̀. torí pé anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní pé tọ́lábùrà ayé fọlábùrà ayé pàrí ìdọ̀tọ̀ àlà kulli mùsùlùmí wal muslimat gbé àtọkùnrin wa àtobìnrin wa dandan ni láti wá ìmọ̀ kò sì ṣe torí nǹkan kan kó ba lè jàǹfààní fún wa náà ni nísìn ọlọ́run ti ṣẹ̀wọ̀n àwọn obìnrin kọ̀ọ̀kan tí wọ́n mọ tó fẹ́ fayé wọn ṣe tó sì fẹ́ lọ bọ́ọ̀lù dáadáa wọ́n ti ń wá ìmọ̀ kódà àwọn ọmọ kan wà tó já sí pé bẹ́ẹ̀ bá ń kọ́ wọn ní ààrẹ bí àwọn ah, alájà mi ò mọ́jọ́ kí n kọ́ transliteration hmm. kí n lè rí gbé sórí kó mọ̀jẹ́ kúlà láti kúlà rẹ́sùn nìkan ni mo fi kírun hmm. so ayé ti rọrùn àti mọ́kéwù pé pípẹ́ náà ti ṣàánú àwọn kan ní àwọn obìnrin nìsín àwọn ọmọ wa ò lọ́lé kí ó máa wà là ń kọ́ Hmm. kì í ṣe báwọn àfáà ti ń bẹ́ńtà ò lè kọ́ ọmọ mi o hmm. àmọ́ bí mi ò ṣe mójútó nǹkan mi ọ̀tọ̀ ni àtàtà ntótó kéwú tèmi náà mọ̀ ni ó dá mi lójú débẹ̀ ni pé mo lè kọ́ ọmọ mi mo lè mọ́ lè kọ́ ọmọ tiẹ̀ bọ̀ bó o ní wọ́n lè ṣe fẹ́ proud ó mọ bó ṣe máa rí níjọ́ tọmọ ní wàá fẹ́ ṣe wà nínú ọ̀gbìn sọ pé mi mo kọ́ nǹkan mi kéwú. iyì ayé mi o ó tún gba iyì tàlìkì àmọ́ wípé òkọ ẹ̀kẹ́ ìmọ̀tọ́lọ́ fún ọ òkọ ẹlòmíì tí àwọn obìnrin bá ní ìmọ̀ a máa kóra wa jọ àsálàtù nìkan kọ́ la fẹ́ ṣe a máa kóra wa jọ ká máa kọ́ra wa ń kéwú ká kọ́ra wa lẹ́sìn ká kọ́ra wa láyé gbé ká kọ́ra wa wípé tó o bá dépò àṣẹ ìwọ náà ti yá lójú ẹ̀rà pé wọ́n lè bẹ̀rẹ̀ pẹ́ ti di gómìnà. tọ bọ́nà bá wá bọ́nà bá wá ṣe tí ìwọ náà bá wá dépò àṣẹ tí kéwú wá ń bẹ lára rẹ bí ìwọ ṣe lò ó òun kọ́ làwọn tó já pé ohun tí èdè anábádé di òṣèlú hmm. ni wọ́n ṣèlú Islam ó ti wu ẹlòmíì látara rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó bá wá dúrọ́ọ̀pù kéwú pé wọ́n pe kí ló fẹ́ fi kéwú ṣe ṣé gbogbo ara fẹ́ máa ṣe wáàsí kiri ọmọ ẹlẹ́yà hmm. ṣé gbogbo ara fẹ́ dàbí alájà kínní kan gbogbo ó ní ìdí àti ṣe wáàsí káàkiri àní mọ́ ó yí ọ. ó jàǹfààní àtàrí tara àti ẹfún ẹ. Hmm. obìnrin tí kéwú bá ń bẹ ní ìgbà kan làwọn ẹ̀rọ àwọn kan máa sọ pé àwọn obìnrin tó bá ti kéwú àjẹni wo àwọn tí òun wá kéwú tó wá yàyà yìí kan nínú kóbìnrin wá kí ó dé ibi tó bá ti fẹ́ máa ṣe kátikàtí ní ìwọ ọkọ rẹ̀ ó fà padà pé wáyá wáyá àfàmọ̀ ni hmm. ọ. ntọ́mọ̀ ntọ́mọ̀ o ti fẹ́ máa takò. ẹ ẹ ọ tètè fa ìjánu rẹ pé wáyá wáyá wá ṣọmọ pọ̀ ké àmọ́ ká níbi tí òkè ni wọ́n gbówó pé hàn mo sì fẹ́ mo sì rá ọmọ tọmọ kéwú lẹ́yìn fẹ́. Hmm. Hmm. so nídìí lè mú pin ẹ̀yìn ìyá wa ẹ má jẹ́ kí a máa kó yan kéwú kéré yóò wúlò fún wa torí obìnrin ni wọ́n sì ní dán wò wọn ló bí ìyá kìíní kan mm. wọn ké ilé tiwa a bá ń bẹ àwọn náà sì àṣírí pé dùn ló jẹ́ kí èmi náà máa pe ẹ̀yin obìnrin bá a ṣe ń wu aláwọ̀ sọ ní tí èdè wa yìí a ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó wá gba lesson teacher ẹ má ba ìgbésí ayé àwọn ọmọ yìí ẹ má dàbàrú rẹ̀ ìyá kan wà nínú àwọn ìyá àwọn ọmọ táwọn kiri ní sọ fún mi pé tí ìbáṣepọ̀ mojóbìnrin wo lè fọmọ òun lẹ̀ torí òun ti rí pé abiyamọ ni mí lèmi lè máa na ọmọ òun hmm. bí àwọn afáṣe máa ń na ọmọ bí ẹran hmm. mo ní ayé ò ti na ọmọ bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni. àti pé tó bá jẹ́ pé tí wọ́n bá tiẹ̀ wá na ọmọ rẹ bẹ́ẹ̀ jẹ́ kó fèrè àlùbáríkà ẹ mọ ìjẹ́ náírà bìtì ni ṣé wa ó ṣò nínú skin wa àbí ṣọ́wọ́ ní oòrùn pé wọ́n ti nà wọ́n ti bẹ́ẹ̀ nà tiwa ṣe dáadáa níbi ṣé ibi tí wọ́n ti nà wá ní kí wọ́n ní ṣàmùsùn lọ́dún náà lọ́hùn ṣé wọ́n lè wá ní kí wọ́n dọ̀bálẹ̀ kí wọ́n jẹgbà padà nísìn. ó wá jìtá ni ó ti di tèèyàn. kéwìn yẹn di títa ní báyìí. so gbogbo ẹ̀yin ìyá tẹ́lẹ̀ wọ́n pé àwọn àfa ọ̀nàmọ̀ nígbà tí ìṣe pé bí wọ́n já sàrá ìlú tó wà nàmọ̀ nípa ṣèbí wọ́n fi ń kọ́ láyé gbé ni. Hmm, hmm. òbí tó lọ bu aṣọ mọ́ àfa lára wípé ẹ mọ́ ọmọ mi ẹ ti rí fóun Hmm. ìjọ tí wọ́n bá na ọmọ rẹ̀ lè rí àbí tí wọ́n bá na ọmọ rẹ̀ lè kéwú dìwé bí wàá ṣe lọ defend pé kán má na ọmọ mi mọ́ níwọ tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ obìnrin tí Kùránì ń bẹ lára rẹ̀ tí àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa ti ń bẹ lára rẹ̀ dìwé bí wàá ṣe lọ àti dìwé bí ẹni tí ò ní ẹ̀kọ́ kankan bó ṣe máa lọ àti respect tí wàá gbà àti àbùkù tí ẹni tí ò ní ẹ̀kọ́ kankan tó máa gbà ó máa yàtọ̀ síra wọn because tí wọ́n bá dé rẹ̀ dìwé bí wàá ṣe sọ̀rọ̀ ah eh, àfà ọmọ yìí ìgbà tó dé lánàá gbogbo ara ìlú bò ìjọ ìlú ẹ má bá wí àmì ìdàkùn díẹ̀díẹ̀ káwọn yòókù tí ìgbọmọ wa lè ké kọ́ má sọ wípé kà á mi. Hmm. àfáà náà wàá ṣàlàyé pé àbáyé báyìí báyìí ni èyí tí èmi ìlà àti ìmọ̀ tó bẹ́ẹ̀. nǹkan tó ṣe tó ṣe ni. àmọ́ ní tí ò bá sẹ́kọ̀ọ́ láàyè tí ò sì mọ bá lè kéwú yóò dé bẹ́ẹ̀ yóò bá ṣọṣọ má fà lọ́rùn. ajá ẹ̀sìn gan adúpẹ́ púpọ̀ fún àlàyé tẹ́ ẹ ṣe fún àwọn ìyá àwọn obìnrin wa nílé pé ẹ̀kọ́ obìnrin náà ṣe pàtàkì ọ̀dọ́kọ̀ ẹ̀já mójútó pàtàkì ju ẹ̀yin ìyá wa tẹ́ ń la sàlátù ẹ̀yin bá wa lásàlátù ìmọ̀ kan bẹ tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ gbogbo àwọn ọmọ gbogbo àwọn obìnrin pátápátá tẹ́ ń wá sàlátù yìí mùkádàmù mísánà ẹ kọ́ àwọn obìnrin bí wọ́n ti ń wẹ òkú lóbìnrin tí ọmọ tó mọ̀ kú wẹ o ó kàlùkù máa sá ni ọba àdìpé kù bá kú yóò wà dípò àwọn afọwọ́ adúlé lẹ́ǹkùlé obìnrin àwọn wẹ òkú ọlọ́run ó ṣe dáadáa fún wa ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run adúgbò àpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ètò yìí tí ó fi bọ́ sójú wòran yín bẹ̀rẹ̀ àti bàbá Dr. Ahmad Ọláníyì Salahuddin ọlọ́run oníjọba jálàṣà tó Standard Insurance Consultant Limited ìyáwó alhaja wa kúndàtúlá ìkọ́ni tó wó àdúgbò àpọ̀ lọ́wọ́ yín mo kí ìyáwó alhaja wa Khadija tuola ọlọ́run sọ̀rọ̀ àdúgbò fún yín ìyáwó ajamasúrà tó lọ́wọ́ tó ìlàtàbọ̀kúta mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun alhaja alhaja ọ̀yáṣípẹ̀ ọlọ́mọba àdúpẹ́ fún yín ọlànàbí lọ́dọ̀ ọlọ́run àdúgbò ẹ̀yìn tí àtún retí náà aji wa kan ájì abdulrasaq wa láti kù mọ́ sí olólùfẹ́ wa púpọ̀ ni wọ́n à ń retí lọ́dún yìí náà o bẹ́ẹ̀ tí máa ń ṣe fún wa lọ́dọọdún à ń retí ọlọ́run bá àṣàn náà lẹ́sàn-án rè o ọlànàbí lọ́dọ̀ ọlọ́run làlá hawla wàlá quwwata illa billahi la azim ètò ní ètò tẹ́ ń gbádùn Ramadan Kareem ní fáfáà lẹ́yìn tẹ́ bá fẹ́ tún gbogbo àwọn ètò wa wò ẹ lọ sórí YouTube pẹ̀lú ògùn ọlọ́run tẹ́ lọ sórí YouTube Orísun náà lẹ́ lọ ẹ rí gbogbo ẹ̀wù mẹ́ẹ̀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 tẹ́sán mọ̀ á jáde tẹ́ mọ̀ á jẹ ẹ̀bùn ńlá ńlá rẹpẹtẹ inṣàlá pẹ̀lú gbọ́rọ̀ tó bá lọ́la tẹ̀tún wá pàdé mi padà lórí ètò yìí kan náà ta pẹ̀lú Ramadan Kareem Alhaji Abdulkadir Yusuf Koba ọwọ́ àdúrà lèmi jẹ mọ́ àsálàm wọ́n ìlà lẹ́kọ̀ọ́